orúkọ mi ni olóyè michael ọládélé ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹ̀mọ́sífà ní ìlú ògbómọ̀ṣọ́ ẹ pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run àti àánú elédùmarè gẹ́gẹ́ bí mo ti máa ń fi iṣẹ́ síta tí elédùmarè sì ń jẹ́ kí iṣẹ́ náà kó rí bẹ́ẹ̀ fún àwọn tó ń gbìyànjú ẹ̀ pẹ̀lú ògo tọlọ́n ẹjá lọ́ máa gbìyànjú àwọn iṣẹ́ tí mo bá ń fi síta láṣẹ Èdùmàrè yóò máa rí bẹ́ẹ̀ yóò máa ṣe bẹ́ẹ̀ torí pé Ẹlẹ́dùà nìkan ló lágbára ìmúṣẹ lórí ewé òun náà ló lágbára ìmúṣẹ lórí egbò èyí tá a bá wá ti wá gbìyànjú pẹ̀lú àṣẹ Èdùmàrè Elédùmarè ó jẹ́ ó máa ṣeéṣe fún wa yóò rí bẹ́ẹ̀ fún wa o á láṣeyọrí rere nínú ayé wa gbogbo ẹ̀dá tí ó bá ti dúró lọ́jọ́ kan wọn ó débi tí wọ́n ń lọ ẹ má jẹ́ ká dúró pẹ̀lú àṣẹ Èdùmàrè á débi tá à ń lọ tá a bá ti ń gbìyànjú àdúrà wo sì máa gbà iṣẹ́ tí mo fẹ́ fi síta lákòókò yìí ó ní ogun kí a má pàdé ìjàmbá lójú ọ̀nà ní tí àwọn bàbá wa máa ń lò láyé ìgbàanì tó jẹ́ pé tí ìjà bàbá ń bọ̀ ẹn o ìjàmbá ò ti kọjá lọ kí wọ́n tó kọjá tàbí kí wọ́n ti lọ tán kí jàmbá ò tó dé àwọn kan tí àwọn bàbá wa máa ń lò àwọn nìkan tí mo fẹ́ fi síta yìí ẹ jẹ́ kí àwọn wa lọ gbọ́ bó ṣe lọ. a wá aṣọ àgbà egúngún aṣọ àgbà egúngún a wá díẹ̀ a wá yèpè tí odò ẹ máa gbọ́ o yèpè tí odò pín sí méjì o odò tá a bá mọ̀ wípé a ó rí yèpè rẹ̀ bù ní etí ọ̀tún ń bí a ó tún lọ sí etí òsì ń bí a ó tún rí yèpè rẹ̀ bù tá a bá rí odò tí bá ti ń sàn létí bí a bù yèpè létí bí etí odò ń bí tó so odò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí tó dò ń sàn gbẹ̀gbẹ̀ rẹ̀ báyìí a bù etí yèpè a tún lọ sí etí odò báyìí lẹ́gbẹ̀ẹ́ kejì náà a tún bù yèpè ẹ máa gbọ́ o lẹ́yìn ìgbà a wà wá ìwé ojú oró lẹ́yìn ìgbà a wà ìwé àlópàìdà a wà àtàrí ẹ̀dìdì ẹ̀yọ kan lẹ́yìn ìgbà a wà obì àbàtà ẹ̀yọ mẹ́ta a wà ìkódẹ ẹ̀yọ kan a wà igi igi ewéko igi àjẹ́ òbàlẹ̀ díẹ̀ táwọn náà díẹ̀ a wà wá aládé igbó lẹ́yìn náà a wá igi lẹ́gun okò a wá ẹ̀yìn aláǹgbá àpẹ̀yọ̀ kan a sì wá ẹ̀rù àwọn kan tá a wá rèé tàbá ti wá wa tán a jò tàbá ti jò tán ẹjẹ́ àlọ́ kókún náà ẹjẹ́ àdá àwọn kan mọ̀ọ́sẹ̀ ká ti ṣe ọ̀sẹ̀ tó bá wù wá ká sínú ìgbà tó bá wù wá àbí tó bá wù wá ká síbẹ̀ tàbá ti wá kó síbẹ̀ tán èyí tó kù ìtókù tá a máa fi lò ní omi tá a bá ti níbi tá a ń lọ ẹ̀jẹ̀ àbúdẹ̀ nu ọ̀sẹ̀ yìí ẹ̀jẹ̀ àwẹ̀ ká sì ṣàdúà wípé kílédùn àmọ̀jẹ̀ àkòbí lọ́nà bíbi bá ń lọ wájú ká mọ̀ bá tí bá ń bọ̀ lẹ́yìn kọ́ mọ̀ bá wa ká tó débi tí a ń lọ tíbi ọba ṣẹlẹ̀ kó ti ṣẹlẹ̀ àtó débẹ̀ ẹ̀hún ṣùgbọ́n níwọ̀n àgbà táwa bá wà ń bẹ̀ ká mọ̀ rìbí bá wà nínú mọ́tò ẹ̀jẹ̀ á bá wà lójú ọ̀nà ẹ̀jẹ̀ á tá a bá wà kí ibi má bá wa ìnìyàn iṣẹ́ yìí wà fún tàbá ti wá jó tán tá a wẹ̀ ní tó kù ni pé a lọ bu díẹ̀ nínú ìta àlọ́ yìí a ṣàdúrà sí tàbá ti ṣàdúrà sí a dàṣẹnu a mọ̀ mí lé pẹ̀lú ògùn Elédùmarè pẹ̀lú agbára tí Elédùmarè fi ń jẹ Elédùmarè àti agbára tó fi lé àwọn ìyá mi lọ́wọ́ àti títóbi Elédùmarè lára gbogbo ń tọ́da ẹja lọ gbìyànjú ẹ̀ ẹja máa lọ a lọ rè a sì bọ̀ rè pẹ̀lú àṣẹ látara àwọn ìrìnàjò nǹkan táwọn ọ̀rọ̀ wa ń lò láti fi rìnrìn àjò láàyè ìgbà ni ẹjá wa náà lọ gbìyànjú ẹ̀ yóò rí bẹ́ẹ̀ fún wa o a sì máa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè eléyìí ni oògùn tí a máa ń lò kí a má bàa pàdé ìjàmbá lójú ọ̀nà ẹjá lọ gbìyànjú ẹ̀ láṣẹ ìpàdé yóò rí bẹ́ẹ̀ o ó dàbọ̀.